حسبك الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين تفسير القرآن الكريم إليني ìtẹ̀síwájú nípa ìtumọ̀ alukur'an karim ọ̀rọ̀ ọlọ́run ọba èyí tí à ń bá bọ̀ láti àná níbi tí a sùn lánàá òun ni bí ọ̀rọ̀ ọlọ́run tó ti ní wastaghfirullah ẹ̀ máa wá foríjì ọlọ́run o inna Allaha ghafurur rahim rúpọ́lọ́wọ́n ọba tó ní ẹwà àwọn lálàforíjì yìí ọba tó ṣe kán àti foríjì ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ bá túbá gbogbo ẹ̀ṣẹ̀ ní ìjẹrin àbí bí ìjẹrin lẹ́nìkan bí mi ń béèrè kan ní gathering kan pé ẹ dákun ṣé lóòótọ́ ni pé ọlọ́run ìfẹ́rí jẹun ni ọba tẹ bọ́ mo ní àkórí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ṣẹ̀ kódà bẹ́ẹ̀ yẹn bá ṣẹbọ bọba ti ṣe tán àti túbá Ọlọ́run ó ṣe kínní Ọlọ́run ó forí jìn ẹrẹ yìí tí ayé Al-Kùránì wípé Ọlọ́run ò ní forí jìn ẹni tó ṣẹbọ òun lẹni tó kú lórí ẹbọ tí ò túbá kú ò níbẹ̀ tó fi lọ gbọ́ lọ́hùn Ọlọ́run lẹni ọba bá ẹbọ ṣíṣe ìpè nǹkan míì ìṣe nǹkan míì lẹ́yìn òun Ọlọ́run ọba bá bá òun kú ló fi léwu ẹ dákun gbogbo ẹni tó bá ní irun wọn ká tètè sànù wọn o ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ yòókù bọ́bá wù ú òun àfojúfo àmọ́ wọn ò ní fojúfo ẹ̀ṣẹ̀ ẹ̀bọ ṣíṣe ìwà orogún pẹ̀lú òun ọlọ́run àmọ́ ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá tú bá ń bẹ́ẹ̀ tọ́jáwọ́ kó ń bẹ́ẹ̀ ọlọ́run ó forí jìn inna Allaha ghafurur rahim. fa idha qadaytum manasikakum نعم فإذا قضيتم مناسككم lórí ọ̀rọ̀ hajj òun náà ni àyà yìí náà tó ń bá yóò tún sọ òfin àti ìlànà míì fún wa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj olùwà nípa ìdákọ̀ọ́bọ̀ ìtún mànásíkà fún mi. bẹ́ẹ̀ bá wá parí iṣẹ́ hajj yín ẹ ti gbé hìrọ́ọ̀mù ẹ ṣe tọ̀wáfù ẹ lọ àràfá ẹ ṣe sáyù ẹ ti ju òkò gbogbo ntọ yẹ kẹ ẹ ṣe níṣẹ́ hajj ẹ ti ṣe fa ìdákọ̀ọ́bọ̀ ìtún mànásíkà fún mi. ẹ̀rí fún àǹfààní àwọn ọmọ kéwú àwọn àlùfáà ní alkọ̀bọ̀ ìtumọ̀ alkọ̀bọ̀ wùlédè lárúbáwá bí wọ́n ti tu fún gbogbo wa nù kéwú òun ní pé kíni ọ̀sán ntọ́jẹ àbí wọ́n ní kìí ṣe gbogbo ògbà ní kọ̀dọ̀ wù máa mí ní pé yẹn san gbèsè o ọ̀wọ́lé bẹ̀nu èdè lárúbáwá náà ká pé kọ́bọ̀ bùmáàná àdà ọ̀sẹ̀sẹ̀ sí náà ní kìí pé ń sàn yìí tọ́jẹ ara ẹ̀rí rẹ̀ lélẹ́yìí fàyídà kọ̀bọ̀ ìtún mànàtìkà olúwo pé bẹ́ẹ̀ bá san ájì jẹ o ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá san gbèsè ájì kélé bẹ́ẹ̀ bá ti ṣe sẹ́ ájì tán lákọ̀ọ́kọ́ tí yẹn kọ́ ṣe òun náà ìdán fàlìkọ̀bọ̀ òkọ̀díyà àti ìdìmọ̀ àná àdàdà fàyídà kọ̀bọ̀ ìtún mànàtìkà kún. فاذكروا الله كذكركم آباءكم aw ashadda dhikra ọ̀pọ̀lọpọ̀ ẹbí gbogbo ẹni ọba ti lọ Mẹ́kà bí èèyàn ọba ti parí iṣẹ́ hajj kò ní máa rántí ilé púpọ̀ àbí kọ́ máa rántí rárá ẹ̀mí rẹ̀ ọ̀sà wà níbi gbogbo ní èèyàn bá nílẹ̀ mi ké mo fẹ́ ṣe ẹ̀mí ké bẹ́ẹ̀ lẹ̀mí rẹ̀ ọ wà àmọ́ bọ́ bá ti ń kú pé a ah, iṣẹ́ náà ló kù àbí a ah, alhamdulilayi àti parí kíni àti parí iṣẹ́ gbogbo ńkálukú lẹ̀mí rẹ̀ ń nà má lé yọ máa wá rántí àwọn ará lé eléyìí ìṣẹ̀ṣẹ̀ àmọ́ kíni ẹ̀kọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà àkùn bẹ́ẹ̀ tí rántí àwọn òbí yín torí dáadáa tí wọ́n ṣe òun náà ẹ̀rántí ọlọ́run kọ́dà áwò àṣàdà zikọ̀rọ̀ áwò àṣàdà zikọ̀rọ̀ àwọn àlùfáà onítẹ̀fíìrù wọn ní áó ìtumọ̀ áó níyàyí bal ashadda zikra bal ashadda zikra kọ́dà ìrántí tọ́lọ́run ní ẹjọ́ pọ̀ ju ti àwọn òbí tó bí yín lọ ní ti torí nǹkan kan pọ̀ ní ti torí ta lórí tiẹ̀ pọ̀ orí tọ́lọ́run lọ́pọ̀ ju tàwọn òbí wa àwọn òbí wa ti wá lórí o àwọn ọ̀gá wa ti wá lórí o àwọn àlùfáà wa ti wá lóore o àmì ẹ mẹjọ aya àfibisóore tọlọm náà olúwa fi ní àpéwọ àmọ́ kàdékèrè kún àbá àkùn áwò àṣàdàdé kọrọ bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rántí ẹnìkan tó pọ̀ Ọlọ́run ní rántí ju ẹ̀dá lọ Ọlọ́run ní rántí ju àwọn òbí yín lọ eléyìí jẹ́ àṣẹ tọlọ pa fún ẹni tí ń bẹ ní maka ó sì jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà gbogbo ìgbà téèyàn bá ní kọ́ọ̀tù àti máa rántí ẹ̀dá kan pé a ah, ò ṣe báyìí fún mi ò ṣe dáadáa báyìí fún mi ìsìláàmù ọ̀kọ́ wa pé ká yọ aláìmoore àmọ́ bá a bá ṣàìmoore sẹ́dá èsì tá a ṣàìmoore sọ́lọ́run òun tó ipò òun lè pilẹ̀ gbogbo oore wọ̀nyí náà àwọn àṣà dá zikọ̀rọ̀ fámínà náà. nínú àǹfààní téèyàn ṣe béèyàn bá lọ Mẹ́kà òní kéèyàn tọrọ tó wù lórí ayé àti tọrọ ọlọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ náà ayé gbígbàdúrà àsìkò gbígbàdúrà òní gbogbo ṣe hajj. olúwalẹ̀ wàá rí nínú àwọn alálàájì. ẹ sì rí inú ẹlòmíì náà tí ọ̀sá lálàájì mínà náà sì lọ́lọ́run wí ń bì yìí kọ́ bá wà general ọ apply sẹ́ni tí ń bẹ ní hajj lákọ̀ọ́kọ́ and by extension gbogbo mùsùlùmí ayé mínà náà ọlọ́run fẹ́ júwe ìran èèyàn méjì fún wa ta ló fẹ́ jọ́nú àwọn méjèèjì ìran alákọ̀ọ́kọ́ fàmínà náà sì máa ń yẹ kú lọ́rọ́ bàná àtìnáfẹ́ dúnìyà. وما له في الآخرة من خلاق ọlọ́run ní bẹ́ẹ̀ náà àwọn èèyàn ẹni tí rọ́bà náà jẹ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run bùnmi ọlọ́run bùnmi rẹ̀ kọ̀tayọ ayé kọ̀tọ́rọ̀ àlìkìyàmọ̀ ni wà má làwù fi àfẹ́rọ́ ti mẹ́yìn kọ̀dà. ọlọ́run lè fún ọ léyìí tó ń béèrè wọn náà àmọ́ ní nǹkan tó ń gbà lọ́rùn lórí bọ́lọ́run kọ́ parí ẹ̀ fún ọ láyé. ọlọ́nìyàrá àwọn èèyàn kan mi àwọn àlùfáà àwọn pàkíyèsí wa wọ́n ní gbogbo ẹni ọba ìpè ní kàràn hàn rẹ ọ̀rọ̀ ayé ayé ni kọ́dọ̀ lè kó bá rẹ torí pé ẹ wo tí ọlọ́run ní máa ń lọ rọ́bà náà á tì náà kò fi hásánà sí ẹlòmíì ẹ̀ tọrọ pé n béèrè yìí òòrè ni ọjọ́ jẹ́ o kọ́lọ́wọ́n náà ni kọ̀mọ̀ ní ọ̀padà jẹ́ fún un ń wà náà ni ìnsà kọ́lọ́ àìsàn kọ́lọ́ kíkì ni wọ́n sábọ̀ sí i pé kọ́lọ́ òun ojú ó lóore bọ́bá ìsẹ́pọ̀ mi ń bẹ tó lóore jù lọ kọ́lọ́ òun ò fi rọ́pò fún ọ kò ní rántí kọ́dà ẹ̀rì wàmẹ́yàkú rọ́bà náà á tì náà fi dùn yá kọ́dà kò fi hásánà sí pé dáadáa o sáà ti mú wá ní ọlọ́nira kan lò ó wa ma lahu fil akhirati min khalaq àwọn yìí ń ní tí wọ́n gbà lálùkì yá àwọn náà béèrè ẹ àwọn náà béèrè àdúrà ayé nìkan wa minhum man yaqulu rabbana wa minhum man yaqulu rabbana atina fid hasanatan àdúrà dáadáa nù. ọlọ́run ní ti ń bẹ nínú àwọn èèyàn àdúrà tí wọ́n ní o Rabbana èrè olúwa wa atina fid dunya hasanatan dákun gbóńtọ́ bá fún wa oore ni ó fún wa o kọ́dà láyé yìí náà ìfẹnijọ́ kan máa tọrọ nǹkan tí ò ní kù ńlá ìgbẹ̀yìn rẹ̀ dá o kò ní dá ní o kọ́dà lómi ṣètọ́ ní ọ̀dọ̀rọ̀ rúmọ lójú débi pé arẹ́ni ti ń kọ́ra bọ́ ọjẹ́ ló fọdún méjì kó sàjẹ́ kọ́ ní ná ọmọ wa jí alẹ́ yìí tó kú àmẹ́lòmíì bíi ti ń wá àwọn bá mú lọ́kàn kọ́dọ̀ fẹ́ lè pé kọ́ra bọ́ sọdún kan kọ́lọ́wọ́ sá fún un náà ọlọ́run níran àwọn èèyàn kan ní ẹ̀yìn ẹ̀má jọ wọn o ntí ẹ máa béèrè ní pé ntí ń béèrè yìí náà hasanatan orin ni ọjọ́ jẹ́ o àwa náà rí láwọn àpèjúwe tí ń ṣẹlẹ̀ láwùjọ ń kálukú àwọn ìta Al-Qur'ani nípa nìkan fún wa ń bẹ ńlẹ̀ àwọn ìta wa náà ń fojú ara wa rí ń bẹ ńlẹ̀ púpọ̀ ọmọ náà inú ọmọ ànábì Ádámù làwa náà rí ká ah, bí wọn bá débi tí wọn dé ikọ̀ bá da fún wọn torí pé àpadà sí ibi ó déhùn ọwọ́ aburú ju ibi tí ń ti ń bọ̀ lọ ló fi yẹ kéèyàn máa tọrọ oore o ọlọ́run ti ń béèrè yìí oore ni ọjọ́ jẹ́ o bàbá wa ṣe pé nǹkan míì ló lóore jùlọ ọlọ́run èyí ò ní o fún mi o àdúrà dáadáa torí pé olúwa ọba lọ́mọ ń tẹ̀dọ̀ ọmọ èyí tọkàn ṣe yòròyòrò sí wọn ló kéré ń ọmọ gbẹ̀yìn o. nípa bámbárì báwọn bá wá ní rabbana atina fid dunya hasanatan wọn àtún wá fi kún pé wá fil akhirati hasanatan àdúrà mùsùlùmí lọ́lọ́run kọ́ ìmí àti wọ̀nyí o àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam wọn ni káàna àdá akthara du'a ìnàbí yìí sallallahu alaihi wa sallam wọn ni tó pọ̀ nù àdúrà nàbí òun rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan. àdúrà nàbì tó pọ̀ jù ní gbọ́dọ̀ ti tọrọ orí tayé àti tọrọ kíni orí tàlùkìyàmọ̀ náà pẹ̀lú gbogbo ọ̀nà téèyàn bá fi lè wò ó àlìkìyàmà péèyàn jáyé lọ olùwò pé ọmọ tọrọ ayé àmẹ́wò lọ fẹ́ sọ chéǹjì ara rẹ sí tọ́ ọmọ tọrọ nǹkan díẹ̀ ọwọ́ agbàgbé ìtọ́pọ̀ àlìkìyàmà lọ́pọ̀ nínú tó fi mọ̀ pé àlìkìyàmà pọ̀ ni pé gbogbo gbádùn ayé iná onígbà o gbogbo nǹkan béèrè òun náà ọdún mẹ́wàá ogún ọdún kò fi gbádùn ẹ̀ ọgbọ̀n ẹ gbádùn ẹ̀ fọ́gọ́rùn ọdún àbí ọgọrùn ọdún ò tí ì tójọ́ kan lálìkìyàmà ọgọ́rùn ọdún kẹ̀ tó gíní kẹ̀ tó yẹ ọjọ́ kan níbi tí ayé yẹ fi mà ibi tí ó tán àti وفي الآخرة حسنة وقنا عذاب النار فيما تركوا له وصوم بيانه bẹ́ẹ̀ bá máa ti ń jẹ́ náà jahannama ó tó ń tẹ̀yìn abẹ́lọ́n pé kọ́lọ́wọ́ gbé òun jìnnà sí ọlọ́mọta gbé gbogbo wa jìnnà sí náà o lọ́mọfinna jẹ́ wá ń yá o torí náà ilé yìí làdúrà fáwọn mùsùlùmí má jẹ́ nùrà àkọ́kọ́ ọlọ́run wí fún ọkọ̀ ọba àmọ́ pé kọ̀ dáa ni o rabbana atina. فما له في الآخرة من خلاق أما رب مسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار torí gbogbo ẹ náà bí yẹn bá padà wá darí gbogbo ẹ padà sí ná ọ̀dà ó ti lè òkè gbádùn ó tó ìgbádùn náà jahannama wọn lẹ́ni ó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbádùn nínú ẹni tẹ́ mọ̀ kọ́ gbádùn jù ní a bá ti bọ̀ náà sẹ́kọ́ǹdì kan tí wọ́n yọ wọ́n bí pé sọ gbádùn rí ó ní kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kílẹ̀ ń pè ládùn ó ti gbàgbé kó sì tó dàlì kìyàmà ọlọ́run pàpẹẹrẹ hàn wá láyé ń bì náà yóò bá a ní ẹnu ọmọ kíni kò mọ ọmọ jẹ <laughs> nìkan kọ́ máa jẹun tó wù ú kọ́ máa lo tó wù ú fọ́dún mẹ́wàá kí lè wá fún ma fóṣù kan ó rí bí ó ti kù tọ́n kọ́ yẹ kí ọmọ rántí lára rẹ̀ já tọ́dún mẹ́wàá yìí kọ́ yẹ kí ọmọ ẹnu <laughs> ẹnu nìkan kí ọmọ ara ò ṣe ara ọmọ èyí náà tó ní ìrántí fún wa ká fi mà bí ẹ bá torí ayé yìí tó wéṣẹ àlìkìyàmọ kan ọ gbogbo tó ti ó gbogbo èèyàn máa wá jìyà tí ò lópin ọlọ́nkọ́ sọ wa mẹ́ àlùkìyàmà gbígbà nù ní ti èèyàn bá tọ́ sí kò lópin o ẹni ó sì ṣe tiẹ̀ bákúbàkú tọ́tọ́ sí iná tọ́tọ́ sí yà náà òun náà ò ṣe gíní kò lópin o yóò máa bá a lọ bẹ́ẹ̀ ọlọ́nkọ́ sọ wa mẹ́ ìmọ̀fin ní gbogbo ọ̀nà téèyàn bá fi lè wò ó wò ó adúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò pé béèyàn bá fẹ́ rálì kìyàmà àfi ayé lẹ̀ ọlọ́run ò wí bẹ́ẹ̀ ọmọ kan ni o inú ọ̀run àbí àbáyé wàláyé olúwa òwú bẹ́ẹ̀ ìsìláàmù ti wọ òwú bẹ́ẹ̀ o ní gbogbo ọ̀nà lọ́lọ́run èjì oyé wa bẹ́ẹ̀ ọ̀sọ̀ fún wa nù àyà mi pé wà bìtà bìtì yìí má àtàkà lọ́hùn dárọ̀ àfẹ́rọ̀ wàlà tàǹsà nà sí bákà mìíràn dúnìyà. má gbàgbé inú ta pín fún wọn náà pọ̀ mú láyé mú tiẹ̀ náà bẹ̀ gbìyànjú dáadáa tiẹ̀ náà bẹ̀ wọn náà rí nù gbádùn ayé tó jẹ́ halali yìí olúwa ní kò léwọ àmọ́ mọ́jọ jáyé nìkan rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ètùgbọ́ ẹni tí wọ́n bá wá gbé ayé fún tí wọ́n gba àlìkìyàmà lọ́wọ́ rẹ̀ wọ́n jàǹbá rẹ̀ wọ́n náà jàǹbó orí ara o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì ń gbé àlìkìyàmà lọ́wọ́ wọn lónìí wọ́n ń fa yé wọ́n ń fa yé rọ́pò ẹ̀ fún wọn. ọmọ mùsùlùmí wọ́n gbọ́ ṣiṣẹ́ wọ́n wá níbi iṣẹ́ tó wà yé o ọ̀sáyé wọn o ọ̀ ń lọ díẹ̀ díẹ̀ nù díẹ̀ díẹ̀ yóò ní ọ̀dà kò sí nǹkan kan gbọ̀n bá délé wọn lọ kí mẹ́rẹ̀ẹ̀rin pọ̀ ńgbọ̀n bá yá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ sún gbàgbé gbogbo ẹni tí wọn máa ń wí báwọn fún wọn sọ fún ọ ni pé sọ fáyé mọrùn wa òun la dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run generation tiwa yìí gbogbo yín lẹ ń lọ iléèwé lẹ ń kàwé lẹ tún ṣe mss lẹ tún kéwú iléèwé yìí kò rí bẹ́ẹ̀ lánàá àwọn tó gbéwé wá nàìjíríà wọn dúró lẹ́nu ọ̀nà ni pé mọrùn wa kò tó gba ayé ni gbogbo àwọn bàbá tó dúró ń gbà wọn wọn sọfà wọ́n sacrifice ntí wọ́n rí táwọn yòókù àwọn gbádùn torí pé wọ́n kàwé torí pé àwọn ọ̀fẹ́ jí nílẹ̀ àwọn ọ̀fẹ́ ju àlìkìyàmọ̀ wọn lẹ̀ wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ẹni ọwọ́ bẹ̀ ọwọ́ lé ní rasidi richard lọ́ba jáde tí èyí ṣe pa lọ tí èyí ṣe tàn ntọ́sẹ̀lẹ̀ ní lórílẹ̀‐èdè nàìjíríà àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmẹ́lòmíì sì wà careless ọ wà negligent bá a ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí náà níbi táyé tọmọ rí ó ti rí táyé àti tọ̀run pọ̀ dé yìí náà ẹ́ ibi tí wọn ò ti ní fọrùn kankan rún múlẹ̀ lómi mọ́ máa lọ dì sí náà o torí pé yọ kàwé ìwé tó yẹ pé ni gba ọ̀run àìmọye èèyàn lánàá ẹni wọ́n bá sì ta ayé fún tí wọ́n gba ọ̀run lọ́wọ́ ẹ̀ wàláyà ọ̀ṣọ́ọ̀tì ó lùs ó lùs ọba pé dùkán lẹ̀ ní ayé lẹ́yìn ọba jù lẹ̀ pé ẹ̀sán mẹ́jà kì í àmọ́ ọbọ̀ o ọlọ́run tiẹ̀ wá sí ọ́ dáa kò kí á ju ayé lẹ̀ rọ́bànà àtinà fi dúníà hasanata wọ́n àfihàn hasanata gbogbo ẹni ọlọ́mọ nílé ìwé tó béèrè tí wọ́n ní kọ̀sáyè ń yàn yín ọmọ rẹ sì ń gbé hótẹ́ẹ̀lì oṣù mẹ́ta òun sì ń wò ó wọ́n ń ta ayé fún wọn gbọ̀ ọ́n lọ́wọ́ ẹ̀ nù ọlọ́run ó sì bì náà lórí pọ́ ọmọ kékeré ọgbọ́n kankan ìwọ ló sí lọ́bẹ̀. torí ẹja ń tà ń ọlọ́run ti ṣàánú wa o fẹ́ kó bá lóko ti kó bá àwọn èèyàn dànù lánàá nínú àwọn ọ̀gá tó yìí ẹ kẹ̀kẹ́hùn ilé ìwé náà ni àwọn dúngbà àwọn ni pé kó o tó gba ayé yìí o mọ̀rùn wa ọlọ́run lọ sànù wa lónìí wọn ò rí rẹ̀ ṣe mọ́ àmẹ́lòmíì wà negligent sẹ́ òun gan ni wọ́n ń gbálìkì àmọ́ rẹ̀ lọ́ọ́ bá wọn pé ẹ bá má yé ẹ gbà ìgbẹ́ni ọba ṣe léyìí òun ọmọkọ́lọ́wọ́ bíọ́ ọmọ tó sì kó bá náà lálùkì yá mọ́ òun náà pé bàbá tó ba tòun jẹ́ ni o torí pọ́n wá sáńdáàdì fún ọmọ yìí náà kọ́ ọmọ yìí náà ni ọ sọ fọlọ́n pé bàbá tó kó bá wọn. kò sí ẹtí ìdìbẹ́ nìkan mọ́ láti tẹ́ àlùkìyà máa ra tara tiẹ̀ àbí fọmọ rẹ̀ ọ̀sẹ̀ ń tẹ́tẹ́rẹ́ egbò pa àwọn kan wà hàn gbàmọ́ lọ́wọ́ torí pọ́ fẹ́ ráyé olùwà ni ẹ wáyé síbi tí wọn ti ní gba òun lọ́wọ́ yìí o ẹ wáyé níbi tí wọn ti ní sẹ́kínì tẹ́ẹ̀tì orí rọ́bà náà á tì náà fi dúníyà hasanata wà fi àkérọ́tì hasanata wà qina àbàbàdà. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب ọlọ́run ẹ̀rọ àwọn tí wọ́n gbọ́n tí wọ́n máa ń tí wọ́n ń ṣe yìí tó ti pa dùn àti wọn gbogbo orin tí wọn gbogbo sẹ́ǹtẹ̀ tí wọn ni pé àwáyé o àmà níjà lùkì àmà lẹ̀ o méjèèjì ti rọrùn láti kó pọ̀ tí ọba rọrùn ọlọ́run níbi àwà ọlọ́run mọ̀ kọ́ pọ́síbù ni kọ́ ráyé kọ́ sì rí kíni kọ́ rálùkì àmà náà ó ṣeéṣe ni bí ọba ṣeéṣe ọlọ́run ẹ̀jẹ̀ àwà ní tí ò ṣeéṣe ọlọ́lẹ̀ ra wọn yìí o lahum nasibum mimma kasabu nti wọ́n ṣe ń sẹ́ ni wọ́n gbà o lahum nasibum mimma kasabu bẹ́ẹ̀ ni ó strọ́gù pé a àjọ wáyé yìí ni àmọ́ ẹ̀ ní gbàlùkù yà má lọ́wọ́ lahum nasibum mimma kasabu yóò rí pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ ń tọrọ ayé ti ń tọrọ àlùkù yà má tí ọjọ́ kan والله سريع الحساب والله سريع الحساب al-hisab gbogbo ẹni tí ń sìn wáyé nìkan náà tí ó kún lálùkìyàmà àtẹni tí ń wá méjèèjì náà kí wọ́n mọ̀ pé o ọlọ́run lọ́ba tó yára láti ṣírò ṣeun kálukú o ọ̀nà ọlọ́run ní nǹkankan o wàlláhu sàrí'u al àwọn àlùfáà ni olúwọ́ba lọ́ yára jù láti ṣèṣirò sẹ́yìn torí pé ẹni tí ó ṣèṣì rò tí ó pẹ́ lẹni tí ó mọ tí ó bá nù sí rò ó ti mọ̀ ọ́ ìwọ kọ́ ṣẹ̀ṣẹ̀ máa wí fọ́lọ́run pé o ṣe nǹkan báyìí o ṣe nǹkan báyìí ọlọ́run ti mọ̀ ẹni ọba ti mọ nǹkan ìzílẹ̀ ni ó sì rẹ̀ wàlọ́hù sàríhù àlìṣìṣà kò lé fọ́lọ́run o mẹ́jẹ̀ ṣe ìtọ́ ni ọ̀tàn ọ pé àà ah, àyè àyè ń ti lọ kí lọ́lọ́ gbogbo ń tó ṣe látijọ́ tó ti gbọ́n tó ti di mọ̀kálábù tó ti bàlágà kọ́lọ́ o ń bẹ nú àkọọ́lẹ̀ rẹ o wàlọ́hù sàríyẹ̀rú bó sì ti wọ́ pọ̀ tó bó ti wọ́ pẹ́ tó ọ̀gbọ́n lọ́hùn ní táìmù tí ó fi sírò rẹ̀ fún ọ pé nǹkan ọgbà ní wàlọ́hù sàríyẹ̀rú sàríyẹ̀rú eléyìí náà tó kọ́ bọ́mọ ànẹ́bí adámọ̀lẹ́rù mọ̀jọ jẹ́ pé jọ wọn bá wá sí rẹ́kọ́ọ̀dù rẹ fún ọ lọ́wọ́ tètè wá rí pé yéé màláta yé ń bí ọlọ́run ní ká nẹ́bí owó bẹ́ẹ̀ pé ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid kò sí ní téèyàn ṣe tí ọ̀gbọ́n sàkọọ́lẹ̀ o àtọ̀rọ̀ àti iṣẹ́ àti ní tó fojú àti tó fetí gbọ́ gbọ́ yìí tí ó wúlò fún ọ wo tí ó ṣe ọ́ láǹfààní ntọ́lọ̀ ń ṣe ní halali ni ọjẹ́ orí pé gbogbo ẹ̀ ló ní ó ní ti rò ọwọ́ àkáǹtébù o ó sì rọrùn fọlọ́run láti sàkáǹtì ìṣeun kálukú kò gbọ́ lásìkò ọ̀pọ̀ èèyàn ọpẹ́ èèyàn bóyá wọ́n gbàgbé wọ́n yé gbàgbé o àmọ́ nù àánú ọlọ́run náà la ti kà lánàá nì gbogbo èyí tó o bá ti ṣe sẹ́yìn tó o bá ṣe tán àti túbá innallaha ghafurur rahim ìró dùnú nù fún gbogbo mùsùlùmí gbogbo ẹrú ẹlẹ́ṣẹ̀ kọ́mọ wàá pé áá ibi àwọn bá dé yìí ọlọ́run ò lè forí jà wọn mọ́ kọ́dẹ̀ ní ti máa ń wí bẹ́ẹ̀ fún yẹn ọlọ́run lè bínú sí i gbogbo alásọjù ọ̀rọ̀ pé áá ẹ̀rọ àwọn ọmọ náwọ̀ yìí ṣé wàá sí fún wọn ni kí wọ́n wù ọmọ àlùjánnà pé ẹ̀tú bẹ́ẹ̀ tẹ̀ àmọ́ kéèyàn máa sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pé ọlọ́run ò ní gba tútú bá kò lè forí jà àwọn eléyìí kọ́ ọlọ́wọ́n ọ̀fẹ́ gbogbo ẹni ọba ṣe tán láti ronú pé wàdà inna Allaha ghafurur rahim àmẹ́ni tí ò ronú pé wàdà kọ́mọ wa rò pé bóyá ńgbà tó bá ti pọ̀ bóyá wọn ní rántí gbogbo ẹ o kò sì gbọ́ lọ́n ní táìmù tí èsì ro gbogbo ẹ bó tilẹ̀ wù kọ́ máa nábì ádámù àtàlìjà pọ̀ tó gbogbo wa lọ́wọ́ ti rò tẹ̀ wá o nígbà tó yá wallahu bari'u al

gbogbo àwọn àyàtà ń ka iná kẹ kú lórí ọ̀rọ̀ hajj o àwọn ìdájọ́ hajj ọ̀kan fún ni. ayyamin ma'dudat àwọn ọjọ́ tó ló ń kà àdàpè ni pé ọjọ́ tí ó pọ̀ bàbá ní nǹkan ṣe kí ni ó ló ń kà yẹn nígbà ó ló ń kà sùúrù tó lọ́jọ́ olùwọ́ba làwọn ọjọ́ yìí gbogbo ọjọ́ tẹ́ fi máa rántí ọlọ́run táwọn wí fún yìí àyà mẹ́rin máa dùn dáa àwọn ọjọ́ tẹ́ lè kà ní on your finger bá a ti kà á lánàá ọjọ́ mélòó ni gbogbo ẹ̀ ẹ máa rántí ọlọ́run bẹ́ẹ̀ bá wà ní hajj wadhkurullaha fi ayyamin ma'dudat àwọn ọjọ́ wo ni ayyamin ma'dudat tí àyà yìí ń sọ in particular òun làwọn ọjọ́ tí ọgbẹ̀yìn hajj òun náà wọ́n ń pè ní ayyamu at-tashriq bàbá ṣe hajj àṣẹdẹ́dì àròfá odijọ́ kejì apẹ̀ràn hadaya àṣetọ̀wáfù àṣeparí gbogbo àwọn ṣẹjọ́ ọdún àṣetán ntòkù ni pé kálálàájì ọmọ remain ní Mínà ibẹ̀ ni ọmọ sùn yóò máa kírun lásìkò rẹ̀ kọ̀ wá sí nǹkan mi kálálàájì ọmọ ṣe ní àwọn ọjọ́ méjì mẹ́ta yìí àfikọ́ máa rántí ọlọ́run gbogbo bọ́ba ti lágbára ma mo àjọ jẹ́gbà ń ní ẹnìkan wà á ní íńtánẹ́ẹ̀tì lókùtà àwọn ọmọ bráùsì tí ní ṣẹlẹ̀ Nàìjíríà tó ti kú ní hajj àbí Facebook lọ́wọ́ aràn mọ́ lọ́wọ́ akọjúmọ́ ní mìíràn ara ọ̀nà ṣètọ́ni tí máa fi jẹ́ kí sẹ́yìn ọmọ pé ni o rántí ọlọ́run ni o múra sí wọ́n kúrò lọ́ha fi àyà mẹ́yìn ọlọ́run láwọn ọjọ́ yìí máa dùn dáa àtàwọn ọjọ́ díẹ̀ náà ni ọjọ́ yìí ń ma kọjẹ́jọ́ méjì àbí kọjẹ́jọ́ mẹ́ta òjò báwọn náà lọ ọjọ́ tí ń jọ́jọ́ kọkànlá ìyẹn níjọ́ kejì ọdún ọjọ́ ọdún lọ́jọ́ kẹwàá àbí ọjọ́ kejìlá àbí kéèyàn ó sì fi kan kún ọjọ́ àti ọjọ́ kẹtàlá gbogbo ẹ̀ náà ní bẹnu àyà yìí olúwa ní fàmáǹtà ajálá fi yawmayni fàmáǹtà ajálá fi yawmayni ẹni ọba fẹ́ kú òní mìíràn lẹ́yìn ọjọ́ méjì kọ̀ láì yìí ìyẹn ni pé lẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ kẹwàá ó sùn mọ́júmọ́ on the eleventh yọọ máa lọ ju òkò jamarat yọọ máa kírun lákòókò rẹ yọọ máa rántí Ọlọ́run yọọ máa kí alukurani yọọ máa sasakfirullah la ilaha illallah gbogbo àwọn ọ̀nà tá a fi rántí Ọlọ́run nù bọ́bá ní lẹ́yìn ìjọ méjì lèmi fẹ́ máa padà lọ kò burú òun lọ́lọ́run wí fàmáǹtà àjálà àmọ́kẹ́ni wọ́n mọ̀ pé òun yára òun kánjú o kò lè retí kọ́lọ́hún fún un ní ìtẹ́ni tó fi dọ́kẹ̀ta fún tiẹ̀ o ọlọ́run ìsọ̀ lábùkù àmẹ́yàn lè ní reason ó lè ní court àti tètè fẹ́ kú o ara bíútì islam o ọba ti di ọjọ́ kejìlá oṣù gbòlìfẹ́jà tí yóò máa jẹ́ ọjọ́ kẹta ọdún ẹ̀yìn alálàájẹ ni ọba fẹ́ kú mìíràn ó lè kú o àmọ́ o àmọ́ o nígbà wo ló kú o ọgbọ́dọ̀ kú o kóòrùn o tó wọ̀ o ẹni ọ̀run bá ti wọ̀ bá lọ́jọ́ kejìlá oṣù Dhul-Hijjah ó di dandan fún kó dó dọjọ́ kẹtàlá bí wọn bá máa kó ń fẹ́ kú lẹ́yìn àyílá ọ̀fẹ́ kú ìmẹ́lẹ́dìlẹ̀ lẹ́yìn àlàáṣá kó tó di ìgbà tí òun ọmọ wọ̀ òun ìgbà tí wọ́n pè òun magrebi olúwalẹ̀ ni ọba ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ́sẹ̀ faman ta'ajjala fi yawmayni fala ithma alayhi kọ̀tẹ́sẹ̀ ń bẹ iṣẹ́ àjì rẹ̀ pé o wọ́n máa ń ta akọ̀rọ̀ ẹni ọba sì rò pé ah ìjọ mélòó náà gbogbo ẹ̀ tó ń padà lọ létà máa lọ bá tayé lọ èmi ò dúró díjọ́ kẹtàlá o olùwà ní padà ìsìnmáàlì ẹnìkan ọmọ bóun náà gbẹ̀yìn aláṣẹ jù wọ́n lọ́yìn ẹ̀ lè ti lọ anabi dúró díjọ́ kẹtàlá ni o sallallahu alaihi wasallam anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ èyàn lè kú lẹ́yìn ìjọ méjì ó sì lè fi jọ́ kan kún èwo la anabi ṣe ń bẹ́ẹ̀ mẹ́ta òun la ṣe o anabi fi jọ́ kan kún on the thirteenth dòlìhíjà lànàbì tó kú ní Mínà sallallahu alayhi wa sallam àmọ́ gbogbo èyí téèyàn bá ṣe ń bẹ olùwà ní òòlà ìdí o ọ̀sí ẹ̀ṣẹ̀ ń bẹ o lémanẹ̀ sákọ̀ àti kíní àti ìbẹ̀rù ọlọ́run ló fi ṣe o watazawwadu fa inna khayra zadi at-taqwa ìbẹ̀rù ọlọ́run mọ́jọ wọn o ọ̀kanjú kú o ọlọ́ra kó gbogbo yìí tó lò tá lò pẹ̀lú gíní pẹ̀lú bẹ̀rù ọlọ́run mọ̀ pé inú ẹ̀sìn lọ́wọ́ òsín inú ẹ̀sìn má jẹ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ ọmọ jáde lẹ́nu rẹ má jẹ́ wà sí wọ́n ọmọ jáde lẹ́nu rẹ má wéṣẹ̀ àsìkò rẹ sí ní tí ò wúlò fún ọ láyé lẹ́lẹ́ àlùkìyàmà lè má nẹ̀ sákọ̀ bẹ̀rù ọlọ́run ẹni wọn bá bẹ̀rù ọlọ́run kọ̀ọ̀bá àlójọ́ méjì kókó la ìsúnmọ́ àlejò ẹni ọba fi bẹ̀rù ọlọ́run kún tiẹ̀ kọba àlójọ́ mẹ́ta la isma alayhi wa'lam wattaqullah ọlọ́run tí ó sì ní kẹ́ bẹ̀rù yìí ọba tó tó bẹ̀rù ni ẹ bẹ̀rù ẹ o ara ń tẹ́ fi mọ̀ fọ́ yẹ kẹ́ bẹ̀rù ọlọ́run wa'lamu annakum ilayhi tuhsharun ẹni tó ti pẹ́ níbìkan tẹ́ sálọ ọ̀dọ̀ ẹ̀ lẹ́ ń padà bọ̀ tí èèyàn ní bẹ̀rù ẹni bẹ́ẹ̀ tẹmọkẹ ni tẹyàn bá mọ pé yẹn lè kéèbù rẹ o lè sá mọ lọ́wọ́ bó ti lè kọ halẹ̀ tó gbé ńgbọbọ tọwọ́ yẹn ọba ti tẹmí kọtẹ Ọlọ́run ní kò síbi tó máa nẹbi adamu ọsà lọ wa ilé yìí tó ṣàrò ọpẹ ọyá ni ọ̀n padà bọ̀ wọ́dọ̀ Ọlọ́run èyí ń náà tó ní reason tẹyàn ó fi mọ pé yẹn gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run títí ní bẹ̀rù Ọlọ́run òun ni kò ṣe tó ní o ṣe o jìnà sí tó ní kí o jìnà sí torí pé ilé yìí tó ṣàrò ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ẹ̀dọ́ padà sí o bàbá ti padà sọ́dọ̀ ọlọ́run kí ni ó ṣẹlẹ̀ sàríìrú al-hisab ó ṣe ìṣòro ṣe ń kálukú o ẹni ó ṣe é dá olùwò ní sábùkú fún o ẹni tí ó ṣe é dá olùwò ó pé àdéhùn rẹ o àníwá pẹ́ ni ó ṣe é dá àtẹni tí ó ṣe é dá gbogbo yín ó di wì nínú àlìjánnà olùwàlá ìsálábòsí o torí ẹ̀ ló fi rán àwọn anábì ọlọ́run pé wọ́n máa ké o wọ́n máa wí o nígbà táwọn anábì ọlọ́run ò sí mọ́ ọláwọn akọ́ ọ máa jíṣẹ́ o. ẹni ọba ṣiṣẹ́ dáadáa bó ti lè wù kó kéré mọ́ ọlọ́run lásán lẹ́sẹ̀ ẹni ọba ṣiṣẹ́ bú ṣiṣẹ́ bú kan tó kéré olùwàlóhùn náà gbẹ̀sán tiẹ̀ wattaqullaha wa'lamu annakum ilayhi tuhsharun ọba tó yẹ pé gbogbo yín àkójọ yín ọ̀dọ̀ rẹ̀ ní nígbẹ̀yìn o kò síbi tẹ́ lọ o rọ bàbá yìí ó tó bẹ̀rù ọlọ́mọta fún wa níbẹ̀rù ọlọ́run tààrà láti lè máa ṣe ń tọ́fẹ́ láti máa jìnnà sí ti ọ̀fẹ́. ẹ̀rí àyà yìí wadhkurullaha fi ayyamin ma'dudat àwọn àlùfáà onítẹ̀fìsìrù wọn máa pàkíyèsí wa al-Qur'anu yufassiru ba'duhu àfa al-Qur'ani túmọ̀ ara wọn àyà kan bẹ tó tún jọ àyà yìí náà àwọn ọjọ́ kan lọ́lọ́run dákọ̀ ń bẹ òun náà olúwa ní liyashhadu manafi'a lahum wa liyadhkuru ismallahi fi ayyamin ma'lumat níbi ayyamin ma'dudat níbi àyà tọ̀hún ayyamin ma'lumat gbogbo méjèèjì yìí inú oṣù kan náà sì ni. àyàmí màlúmáàtì inú oṣù zòlìhíjà oṣù kejìlá lòun fi àyàmí màdùdáàtì inú oṣù wo lòun náà inú oṣù na yìí kan náà wa ya gbogbo ẹ̀ náà kí a ṣe ń bẹ́ẹ̀ lìyàbùkúrú bukuru fàbùkúrú lọha. ẹ̀ máa rántí ọlọ́run ta to lonka. fi ayyamin ma'duda àti sàlàyé fi ayyamin ma'duda àwọn ni ayyamu at-tashriq ọjọ́ kẹńlá ọjọ́ kọkànlá oṣù zolhijja ọjọ́ kejìlá zolhijja ọjọ́ kẹtàlá zolhijja níbi àyà mi tọ́lọ̀ ti ní fi ayyamin ma'lumat ay al-ashru min zolhijja al-ashru al àwọn ọjọ́ mẹ́wàá tó ṣáájú ẹ̀rùkọ́jọ́ kọkànlá la ti bẹ̀rẹ̀ àyámi màdùdáàt ọjọ́ mẹ́wàá tó pìrìsíìdì rẹ̀ yìí àwọn ni àyámú màdùdáàt. ọlọ́run á ní adakọ ọlọ́run òun nù méjèèjì ọ̀rọ̀ ọlọ́run dájú ẹ̀kọ́ àwọn tí ń bẹ níbo àwọn ọkọ bẹ ẹni tí ń bẹ ní hajj àti ẹni tí ń bẹ ńlé gbogbo wa lọ́lọ́run fẹ́ kí ìrìnàjò Ọlọ́run wọ pọ̀ láwọn ọjọ́ mẹ́wàá wa yìí òun ló fi jẹ́ pé ọdá bàbá ti gbọ́ pé wọ́n rí oṣù dòlìhíjà jẹ́ kí ìrìnàjò Ọlọ́run rẹ ó tún pọ̀ òun rìn lọ máa rántí Ọlọ́run ọjọkọ máa rántí Ọlọ́run ọwà ń bi iṣẹ́ rẹ ọwà ń bi ọjà rẹ máa rántí Ọlọ́run ìsàlùkùrá ni ló ń ké ni. لا إله إلا الله حسبنا الله ونعم الوكيل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أهوانا تيولون أستغفر الله سبحانه ما أنا تيولون بيت أنا تيولون في أيام معلومات بين أنا تيولون في أيام معدودات òun lọ́jọ́ jẹ́ pé ẹ rí i pé bẹ́yẹn bá jẹ gbàgbé gbogbo ọjọ́ bọ́ba ti di pé ọjọ́ léyàkọ̀la lọ́jọ́ àràfá ó sì fi dijọ́ ọdún tí ó fi dijọ́ mẹ́ta tó gbẹ̀yìn ijọ́ ọdún yìí kọ́dọ̀ da nùsúnà ni pé kábùmọ̀ rántí ọlọ́run yàtọ̀ bàbá wa mọ́sálásí ẹnu èyí táwọn àlùfáà ń kí ń lọ fún wa ni pé kìí ṣe pé ẹnu rántí ọlọ́run ọmọ ní mọ́sálásí láwọn ọjọ́ wọ̀nyí torí bí àwa gbọ́ yé lọ lónìí nù gbígbé a ah, inú ilé aláwa ọ̀ya ìmáàmù ti sálámà Allahu akbar Allahu akbar ẹnì kí ẹran jẹ́ ọlọ́run bọ́ba ti jáde mọ́sálásí ìtọ́lọ́run wí kọ́ ọ̀hún the whole day lọ́lọ́run wí gbogbo àwọn ọjọ́ òun ni ẹ̀fìtì mọ́sálásí ẹ̀yìn ọ̀run ẹ̀fọ̀n náà ṣe kí ni ẹ̀fẹ̀ kùn ìyẹ̀wò àti pípẹ́ ẹ̀dùn rè pílẹ́sì àyà kọ́ wá ṣe pé ọlọ́run ní àyà àwa wá sọ ọ́ di kí ni dàkọ́ ikú ọlọ́run ní àwọn ọjọ́ déè àwa sọ di kíni mínì èyí ò ní ọ̀dà àmọ́ ká rántí ọlọ́run bàbá wa ń ta ká rántí ọlọ́run bàbá wa nu mọ́sálásí pàtàkì jùlọ láwọn ọjọ́ wọ̀nyí nínú tó dáa ni o ọbẹ̀rẹ̀ látọjọ́ àràfá òfin dọ́jọ́ ọdún òfin wa dà àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ọgbẹ̀yìn ọdún tá à ń pè ní àyàmú àtẹ̀sírí ọ̀dà ká máa rántí ọlọ́run púpọ̀ láwọn ọjọ́ wọ̀nyí kò sígbà kan tó yẹ kí èèyàn ó fi rántí ọlọ́run lẹ̀ àmọ́ ńgbà tó lọ́run tó ń dá àwọn ọjọ́ yìí rí àti ayyamin ma'lumat àti ayyamin ma'dudat àjẹpọ̀ wu ọlọ́run al-imam ibn al-qayyim rahimahullah nínú àwọn àgbàfà wọ́n ní gbogbo ògbà ní èèyàn lè ṣe ìbáàdà tó wù irú ran àbáàdà tọ́lọ̀ bá lóun fẹ́ olè o lè gbogbo ọ̀ràn ìbáàdà o lè sàbíkàrù láwọn àbíkàrù tí ọlẹ́rìí pé ànábì jíṣẹ́ rẹ̀ sọlá ọ̀sán. àmọ́ Ibn Qayyim mi ní ìbáàdà tọ́lọ́mbá wá fàsìkò sí ìbáàdà tọ́lọ́mbá sí kínní ìtumọ̀ ẹ̀ ní kóun lọ dáa jù lásìkò òun ju gbogbo ìbáàdà mi lọ òun lọ́jọ́ jẹ́ pé àwọn àlùfọ́ òní kò sí ìbáàdà tó tó kó lówó kọ́ pẹran léyà lọ́jọ́ ọdún náfìlà kan ọba bàbá fi gbogbo ọjọ́ ọdún ní <laughs> láti ìgbà tí wọ́n yẹn ti láwọn rúṣù o náfìlà lè ní ọmọ wa yẹn títí tí ó fi dalẹ̀ kọ̀ọ̀bẹ́ ni ó pẹran gbogbo ọba àdàtọ́ lọ́n bá ní àsìkò yìí ni ẹ ṣe àjẹpọ̀ òun lọ́lọ́lá jù ní kíni ọlọ́lá jù lásìkò òun la fi pàkíyèsí wa lánàá pé níbi ànẹ́bì ti sùn ní Muzdalifa sùn èyí tó da mẹ́rin. <laughs> àgbẹ̀nàfìlà yíyan ọ̀dà àmọ́ mọ̀ yóò sọ ju ọ̀sọ́ lọ gbogbo tá a bá ti rí tọ́lọ̀ ń bá ní ah, nǹkan báyìí yẹn ṣe lásìkò báyìí àbá nàbì ṣe nǹkan báyìí ní àti ó fi hàn pé lásìkò yẹn o èyí tó da jù tọ́lọ̀ tó dùn mọ́ lọ́n lójú ọlọ́kọ́ mọ́ta ṣe gbogbo ìran ìbáàdà kò sí ràn fún wa kọ́ wa gba lẹ́sìn fún wa wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina Muhammad. وعلى آله وصحبه أجمعين نعم tàbárí yẹn tó ní béèrè náà náà náà ok máìkì bíi máìkì wa bóyá dìde wa bíi nù. نعم وإياكم náà nípa tàmátù ẹ̀ náà. tọ́ba ìgbà wo ni ó tó náà náà náà òun náà ọ̀dà ọlọ́wọ́ sọ ilé sọ dáadáa ẹ ìbéèrè ní nípa ti aṣọ ọmọ òfin lànà náà ni pé àwọn àràjì mẹ́ta lèèyàn lè dà ní ẹ̀yìn tó bá wù mbẹ́ ara rẹ̀ ni hajj atamattu hajj umura àti hajj àmọ́ àkọ́kọ́ ṣe kan alẹ́ ká tó wá bẹ̀rẹ̀ èkejì òun ni tamattu àwa nínú òfin rẹ̀ nígbà ní ọba tètè àmọ́tún pẹ̀ràn òfin dúpẹ́ fọlọ́run ẹran tanràn ní fídíà fídíà kélé yìí ẹ̀rí ẹran yìí gan náà wọ́n ń pè ní hadiyu òun náà là dáyà òun gan ní kíni hadiyu náà nù ìjọ òòlà máa wá pa ẹran yìí hatta yabulugal hadiyu mahilla òun lọ́jọ́ ọdún ọjọ́ ọdún ìjọ kejì ọjọ́ àrọ̀fá àìpa ẹran hádìyù kalẹ̀ kó tó di kíni kó tó jọjọ kẹwàá o kí gbogbo alálàájẹ ọmọ bẹ́ẹ̀ o ya wọ́n ti sáré bá ń rí ẹran kan wọ́n ti bá ń pa ẹran téèyàn bá pa òun ní ntìmọ̀wú tán láìpẹ́ yìí nísìnyí gbogbo ntọ́lọ́ ń bá fàṣẹ kò sí ìgbà tó wù nù òun ló dé ọjọ́ pé kọ́dà ẹran léyà náà ànábì sọ débi pé ni ọba pẹran léyà kí màmú o tó kí í dì ọpẹran jẹ ni o ìjọ ọdún lọpàá kọpá lọdún kọlá o àmẹnu pé kò ní sùúrù èèyàn gbọ́dọ̀ ní sùúrù wọn kírun tán kó tó pa ẹran ànábì lẹni ọba kánjú pẹran jẹ wọn ó tó kírun ọpẹran jẹ ni o bá ànábì tí ó ní ṣáàtù láhàmì ṣáàtù láhàmì ẹran tẹ̀yẹ kàn jẹ jẹ bu ata ni èyí wọn wọlé nílé níláàdá níláàdá léyà pípa torí náà ẹran hádìú náà lásìkò òun ní ọjọ́ ọdún ọjọ́ ọgbà tá à ń pẹran léyà lé ọjọ́ ọgbà òun náà ní àpà hádìú ẹnu tó fi yàtọ̀ mo ti wí ńjọ ní hádìú ò ṣe é pa ipa níbòmíì àfibó àfi Mákà kọ́wà gbọ́dọ̀ àbọ̀ ipá tí kò kan náà lápá wọn àmọ́ wọ́n yàtọ̀ gbogbo òlu tó ń kálukú bá wà ò lè palẹ̀ yá ń bẹ́ẹ̀. àmọ́ ọba ìpẹ́ran hádìyù ni ní maka mòfin ní kọ́dẹ̀ ni ọba ní hádìyù lọ́rùn tí ó mà tọ́sẹ̀sẹ̀ mà nísìnyí fowó ránṣẹ́ sí maka pé kí wọ́n bọ́ pa rẹ ni o àìpa hádìyù ń bò mí maka ṣé o ti clear. ẹ yín kù kan ẹni ni ǹjẹ́ náà lẹ́ran o. gbogbo ẹni ọba kọ̀ǹbáyìn hajj àti ọmọra yọ pẹ̀ràn mo dúpẹ́ fọlọ́run o pé a ọlọ́run lèmi ọlọ́pọ̀tunìtì méjì ẹ̀rọ hajj tí ò ní ẹran nù ní hajj kíni àlìfọ̀rọ̀ àlìfọ̀rọ̀ hajj tí yẹn kà sí hajj sọ tí ọ dà níyàn ọmọra pẹ̀lú ẹ èyí ń bọ́ba lẹ́ran tó fẹ́ fi ṣe sàárà fún rẹ ọlọ́wọ́n gba sàárà rẹ àmọ́ wọn ò ní dandan kọ́ pẹ̀ràn hajj àmọ́ ẹ̀rẹ́ni tó ṣe tàmọ́tún àtẹni tó ṣe kìrọ́ọ̀nù kìrọ́ọ̀nù ni mo ní àní bọ́ra lẹ̀ rárá bàbá ti bẹ̀rẹ̀ umra àti hajj ládàáníyàn rẹ̀ pọ̀ ó sì lẹ́yìn ajá tó kò ní ọ̀hẹ́rọ̀ mu àmọ́ àwọn méjèèjì náà ni wọ́n pa ẹ̀ràn o àwọn méjèèjì wọ́n pa ẹ̀ràn níbi yìí ká sì pàkíyèsí nínú àwọn experiences àti ní pẹ̀lú àwọn alálàájì ẹlòmíràn mọ̀ yàtọ̀ ẹran sẹ́ran ọ̀daràn fídíà ó sì tún ṣe tàmọ́tò tí ọwọ́ apẹ̀rẹ̀ ẹyọ kan tí ọwọ́ apá ẹran mélòó kò rí báwọn wọn ò gbé ara mi jídà wọn ti lọ gbé ara mi o ti dáràn ẹran ọ̀ràn ọ̀ràn ẹran nù ọyàtọ̀ fún pé mo ṣe ájì mo ṣe ájì tàmọ́tò yìí àbí mo ṣe ájì kẹrọ́nù ẹran tiẹ̀ di méjì o àbẹ́ni tó ṣe pé ní ọfárí ńgbà tí ò sì yẹ kọfárí oge kanna ńgbà o ti pásíkò gige kanna ọgba awẹ kọfàlà yìí ló ń jẹ wọn lẹran náà ló ń fẹ́ fi tán ọwọ ni òun lẹran kan tó wọn pa tẹ́lẹ̀ náà ẹran kan méjèèjì o ọ̀tọ̀ ní fídíà ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ní hadi méjèèjì yóò ti dàpọ̀ mẹ́ran lé ààrẹ tó ń pa lé torí oríṣiríṣi lẹ́yìn máa àwọn alálàájì wa ní tó ò wọlé ó sì ṣe tàmọ́tò yìí ájì rí ò pé o ọ̀rọ̀ ájì àwọléyà àwọléyà ò sí nǹkan kan ṣe pẹ̀lú hádìú eh, tó o ti kọ̀ǹbáyé hádìú àti ọmúra kọ́dà bọ́ ọ̀pá léyà rí ọ̀pá hádìú kò sì sí tí wọ́n ń pè ní pé èèyàn wọlé gbogbo ẹni ọba ti lówó ni kọ́ pẹran bí ọba sì rí ipa lọ́dún míì kọ̀ láì bí bọ́ba tún rí kó tún wọ̀ ńgbà míì gbogbo àwọn nǹkan wọ̀nyí àìmọ̀pẹ́sìn là ń sìn tá à ń rò pé bóyá bígbà tá a kàn ń ṣe fàájì àbá ń ṣẹ̀sìn àbá ń ṣe pé káwọn èèyàn mọ̀ pé mi náà ní òun ní já máa rò bẹ́ẹ̀ ẹ̀sìn ọlọ́run bíyàn bá lágbára kó ṣe yóò bá sì lágbára yóò fi lẹ̀ wọ́n yé sì bú yàn sí i àmọ́ gbogbo àwọn àníyàn tí ń bẹ lábẹ́ ẹran kípa ní ń fa pé ẹnu ọ̀bẹ ọ̀gbọ́dọ̀ sílẹ̀ o kí ni jẹ́ báwọn ọlọ́run bá ní yóò sílẹ̀ kó ṣe bọ́ bá sì tún dìgbà míì kó tún torí náà àníyàn wa yẹ ẹja tún ṣe bẹ́ẹ̀ bá ti mọ̀ pẹ́sìn lòún sìn yọ ọmọ kọ́lọ́hún oní àṣẹṣe nígbà tá a lópin bá a bá ti jẹ́ kínní bàbá ti lágbára mọ́ ọlọ́run àlà náà wáyé àpò. pẹ̀lú kọjí ẹ̀ mọ́. àtàn ìbéèrè dáadáa ni ẹ̀rí gbẹ́mí náà ti wíńdí òní ọ̀pọ̀lọpọ̀ tẹ́ sanwó ají tẹ́ dé jídá kọ́dà tẹ́lómi ẹ̀ dé mẹ́kà kọ́ mọ́ ọ̀mọ́rú ají tí. tó ṣe ọkàn gbé àkànwá mẹ́ka àkànwá mẹ́ka náà irú eléyìí ń bò ní ó ṣe wọ́n ní lọ́ba wá dọ̀hún ló tó mọ̀ bò ní gbogbo ẹni tí ọba kan ní hajj tí ó sì dá a pé tàmọ́tún ń bẹ kọ̀rọ́ọ̀nù ń bẹ ìfọ̀rọ̀dù ń bẹ ni pé àníyàn hajj lọ da èyí tí pé òun fẹ́ ṣe hajj èyí wọn ò kọ́ìdà tẹ̀rí à ní pé àlìyàkínú láyà zúlù bíṣà nǹkan kan sátẹ̀yìn dáùtù wà ń bí nǹkan kan bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ètò sátẹ̀yìn lágbàmú o èyí tí a dáùtù ni pé sọ́ọ̀tì ẹ̀ mọ̀ pé èèyàn máa ṣe ń múra pọ̀ báyìí gbèlè <laughs> yọ dà ní ẹ̀rẹ̀ kò yé òun náà gbèlè yóò yá wa dé ń bí <laughs> torí náà a mú ń tọ̀hún yọ kọ̀ǹsídà ara rẹ̀ bí ẹni tó dà ní hajj ifrod ajinlẹ kan tọ ọwọ adébẹ lọsẹsẹ wa ń gbọ́ yà nígbà tó ẹ gbára mi àbẹ̀mí ti ṣe ni pé múra mọ́kọ́ dà níyẹn àbẹ̀mí ti ṣe ni pé ajé àti múra lè mí dà níyẹn ni àìmí ọmọ àmọ́ dájú nípa ni àjì sá ń bẹ lára rẹ̀ tó fi tó fi lọ sanwó mọ́ká torí pé àníyàn ọ̀sẹ̀sẹ̀ dìgbà tó bá wí náà wéé tu o ká lọ́ọ́ mọ̀ yín náà o ní tó o fi fẹ́ ṣe ìbáàdà là ń pè lánìyàn islam rọrùn débẹ̀ níbi islam rọrùn dé sẹ́ríro ẹni iná kì í bọ́ fún un ó sì lè ṣe tàmọ́tún ó sì lè ṣe kí ni tàmọ́tún lópin ìgbà tí ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ tọ̀wáfù kódà ọ̀sẹ̀lẹ̀ lójú ayé anábùwà muhammadu lọ́sẹ̀lẹ̀ àwọn kan náà wọn ò mọ̀rú àníyàn tá ànábì dá ọ̀tọ̀ làníyàn tí àwọn dá ńgbà tí wọ́n wá gbọ́ àwọn náà bàbá ti mọ̀ àwa náà bá ànábì ní ij'aluhu umra ij'aluhu umra ẹ kọ̀ǹbáàtì àníyàn á jí yín sí kí ni tí wọ́n múra àmọ́ pẹ̀lú condition kan kí ni condition ni kéyìn ò tó bẹ̀rẹ̀ ìṣe kí láti fi bẹ̀rẹ̀ ṣe hajj lẹ́yìn ìhrọ́mù tá a ti gbé nta fi bẹ̀rẹ̀ pé mo bẹ̀rẹ̀ hajj báyìí òní tọ̀wáfù ìyẹn ni pé gbogbo ẹni tí ó bá kọ̀ǹbáàtì àníyàn hajj rẹ̀ ìhrọ́mù hajj rẹ̀ tọ́fẹ́ kọ̀ǹpáàtì ẹ̀ sí kínní umrah ọgbọ́dọ̀ ṣe báwọn kó tó bẹ̀rẹ̀ tọ̀wáàfù yóò ti o ti umrah ni tọ̀wáàfù tí ń ṣe o ti hajj kìrọ́nù umrah àti hajj ni wọ́n bá ti ṣe báwọn náà kọ̀ láìpẹ́ ìró ẹ̀ náà yọ wàá mọ̀ pé wọ́n pẹ̀ràn hadiyu tẹ̀yàn dúpẹ́ fọlọ́n pé opportunity lòun lélẹ̀ Abu àìsà ẹ̀yẹn lo máìkì ń gba ìsúnmọ́ náà. Amin. Naam. Naam. Àsìkò tí wọ́n naam naam naam pé òun máa ń yan náfìlà láago mẹ́ta òru tẹ́lẹ̀ nígbà tá àwẹ̀ wá dé ṣé kó kí tàràwì àbí kọ́ mọ́ kí ókè ó tún wá bá wọn kí eh, ǹjọ́ tún láǹfààní àti dìde kírun ní òru àbí kọ́ mọ́ dìde kírun ní òru ìbéèrè dáadáa ni. gbogbo òru òun lèèyàn lè fi yan náfìlà láti bẹ̀rẹ̀ òru ó sì fi dé kínní ó fi dé parí òru òun lọ́jọ́ jẹ́ pé jọ́tà nẹ́bí ó júwe ìrun òru fáwọn sọ̀hábé kí lànẹ́bí yí sọ̀láàtù lẹ́yìnlí máfínà máfínà ànẹ́bí ní ìrun òru ló pè ìrun kínní òru eléyìí ni wọ́n ń pè ní mùsùlá kò pé bẹ̀rẹ̀ òru kò pé àárín òru kò pé parí òru gbogbo òru èèyàn lè fi yan náfìlà ànábì wa ní sá make sure pé bọ́ọ̀ bá ti yan náfìlà bọ́ọ̀ bá kíráka méjì sálámà bọ́ọ̀ bá kíráka méjì sálámà kódò lè máa wá continue bẹ́ẹ̀ hatta ìdá khashital fajra tọ́ba fi wá bẹ̀rù já ah, ilẹ̀ mà ti fẹ́ mọ́ àsùbá mà ti fẹ́ tó ìgbà ńkọ́ wá sí kínní fa áwùtẹ̀rù ńgbà ńlọ́wọ́ àti wùtù tí ń fi hàn pé bẹ́yàn bá kírun nípìnlẹ̀ òru kò pé ọmọ tún kírun ní àárín òru kò sì pé ọmọ tún kírun ní parí òru ẹnu bí tí ó kàn sọ ni pé ànábìnilá wòtọ́rọ́ ní fi ilẹ̀ yìí láti ẹ má kí wítìrú méjì lóru ẹyọ kan o ẹ má kí wítìrú méjì ní kíni òru ẹyọ kan ẹni ọba ti kí tarawihi lálẹ́ ní àkọ́kọ́ òru là máa kí táǹpẹ̀ tarawihi ìgbẹ̀yìn òru là máa kí táǹpẹ̀ ní tàhájúdù gbogbo ẹ̀rùn òru ni gbogbo ẹ̀ pátá àwa la kàn ń pín pé ọ̀kan la kí ní bẹ̀rẹ̀ òru o ọ̀kan la kí ní ìparí òru sọ̀láàtù lẹ́yìn lè kó gbogbo ẹ̀ kéèyàn ọmọ fi tako àti ànábì kí ẹ má fi wítìrí méjì lóru má wulẹ̀ kí wítìrì bọ́ bá bá wọn kí tàràwí bọ́ bá wá di ní òru tọ́ba kí gbogbo nǹkan fẹ́ kí tán nígbà wọn ni ọ̀sẹ̀sẹ̀ wá kí kíni ọ̀sẹ̀sẹ̀ wá kí wítìrì tiẹ̀ èyí ò ní ọ̀jẹ̀ pé olùlò gbogbo ẹ̀ rí sunna anabu muhammad sallallahu alayhi wa sallam wallahu a'lam. bóyá ntí sin faru béèrè yìí ni pé wọ́n là a sì ti kí mọ́kànlá lọ́dọ̀ àwọn àlùfáà ẹ̀ lọ́ọ́ bá àwọn àlùfáà ni wọ́n ti ṣàlàyé súnà nàbì sallallahu alaihi wasallam ànábì ẹ̀ lè ṣe nǹkan kan kó sì wí nǹkan kan iṣẹ́ ta nàbì ìyá ńlá wa Aisha radiyallahu anha wala nàbì sallallahu alaihi wasallam mọ̀ ẹ́ kí ju iye báyìí lọ ànábì náà ló sì wá ní sọ̀láàtù lẹ́yìnlè máfínà máfínà ó lè máa kí títí títí tó o fi bẹ̀rù pé kíni ó fi bẹ̀rù pé àlùfájàrí ti fẹ́ tó ìyẹn ni pé o lè kí ju mẹ́wàá o lè kí ju ogún lọ pẹ̀lú kọ́wùlù nàbí sallallahu alayhi wa sallam àwọn àlùfáà ní bọ́ bá rí bẹ́ẹ̀ àwa lóńtà nàbí wí wọ́n ní nítorí pé kí ni inú ta nẹ́bí ṣe ń bẹ́ ń gbà míì torí pé òun nìkan ló ní kọ̀ọ̀kan àwa àlùmọ́ ló fi jẹ́ pé priority ọmọ wà fún kí ni àkọ́wàlùhù àlá àfọ̀hàlù sọ̀dọ̀mọ́ wà ní ìwòsàn. torí náà bàbá ìpè yẹn ò ní ń fà béèrè bàbá ìpè yẹn lè kí bá nẹ́bí ti gẹ́lẹ́ òun lọ́ọ́ ẹ̀ mọ́ bá nẹ́bí ti kí ni èyí anabi raka kan suratul bakora ní èkí o kọ́dà yóò tó fi alẹ́ mọ́ náà lé tani ó dúró lẹ́yìn ìmáàmù lónìí bàbá tó bẹ́ẹ̀ ọlọ́run sànù wa ni torí náà eléyìí ètò ìtọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti jọ̀njọ̀n làwọn àlùfáà ti yanjú ẹ̀ bọ́ba yìí pé èèyàn fẹ́ máa ti díẹ̀ díẹ̀ díẹ̀ ní bọ́ba lè kí ju iye òun lọ kì í tẹ̀sẹ̀ ọkọ̀ sínú àkùwálìyí sallallahu alayhi wa sallam. Nà. ìlànà wo la gbà kọ ìyàwó sílẹ̀ nínú Islam. Ah. Eh, Ọlọ́run oníjà máa kọ̀yàwó lẹ̀ o kákọ́sàdúrà yóò náà o. Eh, torí kọ da kílẹ̀ ọmọ tó lọ da amẹ́rí eh, arabi tí ìsìlámù da fún un o bọ́ba yìí pé báwọn ẹ̀sìn kan ti rí ni pé tẹ́ ẹ ti papọ̀ náà ikú ni ọ̀yà yín o àwọn ẹlòmíràn padà máa para wọn pé ọ̀yà lọ ni torí mi ò lè máa bọ́ gbé olúwọ̀ kò ó ní òlé tó bá wọn o ikú kí yá yẹn o ẹ lè yára yín o torí pé from day one lẹ́lòmíì ti mọ̀ fáwọn ọ̀wà compatible àwọn ò lè jọ gbé ìwọ jọra wọn ìṣesí ọ̀bára wọn mú òní ọlọ́run fi gbé kalẹ̀ pé á ẹ lè yọ̀ǹda ara yín o ẹ lè pé kíni ọkùnrin lè yọ̀ǹda obìnrin obìnrin náà lè béèrè kọ́kọ́ òun ó ṣe kíni ó yọ̀ǹda òun pẹ̀lú èyí tí ń bẹ lọ́wọ́ ọkùnrin là ń pè ní tọ̀láàkù èyí tó lù wá fi sọ́wọ́ obìnrin là ń pè ní kíni àdìkúlùrì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òṣèré ẹnìkan mọ̀mọ́ kọ́ mọ̀mọ́ ọ̀pẹ́rẹ́tì obìnrin pé òkú lè lọ ó lè lọ o bí tí ọba tẹ lọ́rùn mọ́ onílànà kẹ̀rí àtọ́bìnrin náà fi yọ rẹ kó nínú ìtì náà wọ ọkùnrin ọkùnrin kọkùnrin ọmọ tàwa bẹ́ẹ̀ àfa wa ní bọ́kùnrin bá fẹ́ kọ obìnrin kí lànà kí lànà ìbéèrè tó dáa torí pé ọ̀pọ̀lọpọ̀ là ń rí lónìí tí àwọn ẹlòmíín ti kọ́ra wọn wọn ò báwọn ti kọ́ra wọn àwọn olùmíì ṣe tọkọ tìyàwó mọ́ nínú ìṣẹ̀rí ọlọ́run àwọn sì ń tún rò pé kọ́dà àwọn tó ń bímọ. kò sí fọmáìtì kan rányìnrányìn nínú ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà wípé a ọgbọ́dọ̀ ṣe báyìí àbọ̀ ọgbọ́dọ̀ kọ́ kalẹ̀ gbogbo ní téèyàn bá fi lè ẹ̀kpẹ́rẹ́sì rẹ̀ fóbìnrin pé a dákun mọ̀ yọ̀ǹda rẹ̀ mo ṣe kí ni mọ̀ yọ̀ǹda rẹ̀ kọ́ra ọba ewì lẹ́nu lásán náà tóbìnrin náà ti gbọ́ yé pé ìtọ́kọ mi yí ni pé òun ọ̀fẹ́ fẹ́ mi má kọ̀bá àti kọ́ kó gbélé lọ́wọ́ kọ́ra kọ̀bá àtẹ́ǹjẹ̀ WhatsApp abẹ́sẹ̀mẹ̀ tó sì dá lójú kó dìlíbà tó ráwọn nẹ́tíwọ̀kù Nàìjíríà lè fẹ́ lé o àtàtúrí ká fi o gbogbo ọ̀nà téèyàn bá fi lè express rẹ̀ pé á ah, ìrùpá lè jọ ìgbé pọ̀ ná ọ̀yọ̀ǹda rẹ̀ àkọ́kọ́ lànà kí wá làwọn ìlànà tó kún tẹ̀lé ǹjẹ́ mo yọ̀ǹda rẹ̀ wá ní pé ọyá kẹrù rẹ̀ jáde ńjọ́ kejì èèwọ̀ ni ìgbẹ́ tí ń bá ń da wò kọ́ mọ̀ ìlànà lẹ́bẹ̀rẹ̀ o ìlànà nu o wọ́n ní pé yọ wà nù ilé rẹ̀ fún àìbọ̀ mẹ́ta yọ wà nù ilé rẹ̀ fún kíni menstrual period rẹ̀ yóò rí mẹ́ta lẹ́yìn ìgbà tó ní ọ̀fẹ́ mẹ́yì ó ní súnmọ́ o nígbà tó ti lọ ọ̀fẹ́ mẹ́yì nítorí ọba fi lè súnmọ́ ìtumọ̀ ẹ̀ ni pé mo tún ti fi ọ̀nà obìnrin tí a bá la yọ̀ǹda ẹ̀dá là ń pe píríọ̀dù rẹ̀ ta ni ó ṣe mẹ́ta ọlọ́run ló ní ó ṣe bẹ́ẹ̀ ibi ó ti fi sí wá ipò rẹ́ǹtì ilé fún bìkan náà níbẹ̀ náà ni ó wà. ọba ìgbélé rẹ náà ní gbé ibẹ̀ náà ni ọ wà ṣẹ̀rí ọlọ́run ògbè yìí dáa ń dáwò tó pé kọ́dẹ̀ ni wọ́n fẹ́ fẹ́ gan ni ó gbé mọ́tò wá fi kẹ́rù rẹ̀ ògbè yìí ti ń pa láàrin ẹ̀dá rẹ̀ èèwọ̀ ebi pé ẹni tó wá ti fẹ́ fẹ́ náà ni ó pé wáyà ẹgbẹ́ mọ́tò lọ ẹ lọ kẹ́rù olóhùn òsè mọ́ ìlànà nu o ìlànà nu obìnrin yọ wà ní abẹ́ rẹ bíi kò jẹ́ ìyàwó rẹ mọ́ lóòótọ́ àmọ́ èèlọ yányá o òun ni wọ́n ń pè ní tọ́lá fún rọ̀jẹ̀ yìí ó sì ṣe kọ́ padà àràǹtíṣẹ̀rí àfẹ́ náà ni pé bóyá bínú ló mú ọsàn tí ọsọ òun náà ní bàbá ló hàn fẹ́ òun náà yà látijọ́ òun náà fẹ́ ọmọ tẹ́lẹ̀ ojú yẹn padà wálẹ̀ ẹ nírántí tàwọn ọmọ mọ́ngbà tẹ̀ ń bínú lọ́wọ́ yìí ẹ padà wá ara wọn ọmọ ẹ wá pé ah níbo ló wọn dà wọn ọmọ yìí sí lọ́lọ́run ti fààyè ẹ̀dà kalẹ̀ bí o ti sí fọmálítì tí èèyàn fi kọyàwó kò ní ìdí fọmálítì pé máa padà bọ̀ náà ni mo fi ní bẹ́ẹ̀ bá ti wojú ara yín tẹ̀ sì tún súnmọ́ ara yín <laughs> ẹ́ ọ̀tán náà nù ẹ̀tún padà di tọkọ àti kíni àtìyàwó ni. obìnrin tá a bá wá fi ilẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá fi parí ńkọ́ ìlànà kejì nù. lẹ́yìn ìgbà tí ọ̀sẹ̀ haibọ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta nígbà wọn lójú yẹn ṣẹ̀ṣẹ̀ wá wálé ojú rẹ̀ lè wálé o àmọ́ wọn ó so yìgì mí ni o kọ́ lọ́ọ́ mọ̀ bẹ́ẹ̀ o ni mo fi lẹ́lòmíì wọ́n ti kọ́ra wọn wọn mọ̀ kò sí yìgì mọ́ láàrin yín gbogbo obìnrin tá a bá ti fi ilẹ̀ tó lọ ìdá rẹ̀ tán nígbà wọn lára ni ẹ ọ̀dà ẹ má ṣe báwọn mọ́ o má ṣe báwọn mọ́ ọ̀ràn o òkè sí máa mú yín àbá àfáàjọ bàbá yín ṣe nìkan kọ́dọ̀ ọ̀sán sàdáàkì mi lọ́mọ bẹ́ẹ̀ àwọn obìnrin ṣe bẹ́ẹ̀ ń gbà wọ́n bọ́ọ̀lù yìí o nítorí bá tẹ obìnrin lọ́rùn yóò sọ pé sọ̀dá àti ìkéré ẹ̀mú yìí báyìí wá ọ̀fẹ́ fẹ́ ìyàwó mi ẹbí wọn ló ń wò rẹ aláìbò torí nù o alábìlẹ̀ tí obìnrin kalẹ̀ àyíbọ̀ kínní àyíbọ̀ kejì àyíbọ̀ kẹta ó ti jáde kúrò ní ẹ̀dá rẹ̀ ó ti firi láti fẹ́ ni ó wù òfin tí ń bẹ pé wọn ò gbọ́dọ̀ kọnu sí pé àwọn fẹ́ fẹ́ ni ó ti tán kódò ní priority lórí ọkùnrin míì wọ́n bá rí ọkùnrin míì tó ní a ah, kọ́dà bọ́kọ òun àtẹ́lẹ̀ lóun fẹ́ fẹ́ òun ẹni tó wọ́n fẹ́ ni ó fúri o kó tó tásìkò yìí òun la fi ń ké sí gbogbo mọ̀lẹ́bí gbogbo abayin dá sọ̀rọ̀ yìí ẹ̀ abayin parí ìjà yìí fún àwọn lámà wá pé báwọn alájí bá wálé nàbíyù àbí náà bá wálé léyà wọ́n sì tó wálé nàbíyù ní ayédọ̀ mẹ́ta ti kọjá ìjà píparí nìkan kọ́ mọ́ ìjì síso lóko o gbẹ̀njọ́ bá ṣe eléyìí zina lóko tẹ́ ń ṣe o kò sí nìkan awù mọ́ o láàrin yìí o ìdájọ́ ẹlẹ́kẹta tọ́lá fún rọ̀jẹ̀ yìí làkọ́kọ́ ẹ̀ẹ̀kejì kí ni wọ́n ń pè tọ́lá fún bá inú bẹ̀yìnú náà tán ẹ̀rí eléyìí òun lè ṣe pé nítorí ọkọ̀kan lè gbà padà àbí wọ́n so yìgì ní àmọ́ wọ́n lè so yìgì ní omi ń bẹ tí wọn ò lè so yìgì ní immediately wọn ò gbọ́dọ̀ so yìgì ní. òun ni obìnrin tí irú ń ta wí ìṣẹ̀lẹ̀ lákọ̀ọ́kọ́ ọkọ̀ ọgbà padà ìmọ̀ lásìkò ẹ̀dá rẹ̀ àbí wọ́n tún yìgì míì so ọ̀tá padà sọ́dọ̀ ẹ̀ ó dé nínú o inú chances mẹ́ta tó o ní ọ̀kan lọ o ẹlòmíì ti kọ rẹ̀ ọbẹ̀ tẹ̀ máa ọ ti jà lọ ọdún ti jà dé ìkó lọ ọdún ti kó dé àwa là ń tẹra wa nígbà tí ẹranko ń gbáyé o ọlọ́run pẹ́yìn obìnrin lé o olùwà pọ́ọ̀mù ìlédèjì pé ẹni obìnrin tí ọkọ rẹ̀ bá ń kọ̀ lẹ́ẹ̀kínní ọ̀padà lẹ́ẹ̀kejì ọ̀padà tó bá fi pẹ́ kẹta kọ́ra bó ní òun ó so yìgì mí kọ̀ sáyé o àfi kóbìnrin yọ lọ tọ́ bòmí wò yọ lọ bòmí wò bọ́lọ́mbá ni ó pè rẹ̀ ju tiẹ̀ yìí lọ bọ́bá wa tọ́ bòmí wò ọlọ́run ò tilẹ̀kùn yányán bọ́bá wa padà rí pé à eléyìí gan bẹ́ẹ̀ bí adébọ̀ gan bẹ́ẹ̀ oríṣiríṣi lè yan àwọn ọkùnrin míì ń ṣe wọ́n ń ṣe jàǹbá fáwọn ìyàwó wọn ọwọ́ awò pé àkóhùn ah, wọn padà sọ́dọ̀ kàtà àtọ̀hún yìí jẹ́ bẹ́ẹ̀ <laughs> òun ni ó túùsì fún rẹ o àmọ́ kọ́dà immediately kò lè padà sọ́dọ̀ rẹ̀ jọ́lọ̀ tribe mi wò ọlọ́mọba níbi òpè rẹ̀ torí náà ní oníkúkúrú eh, àwọn òfin bá a ti kọ ìyàwó ní inú ṣẹ̀ríà àti ọ̀rọ̀ àwọn mẹ̀lẹ́bí náà bẹ́ẹ̀ bá dá sí já ẹran sí àwọn òfin wọ̀nyí bẹ́ẹ̀ bá parí ẹ̀ ẹ̀rántí ẹlòmíì ọkàn kọ́ẹ̀rù jáde nínú ilé rẹ̀ ọlọ lẹ́yìn ọdún kan ń padà bọ̀ òfin ọlọ́run lẹ́ fọwọ́ tẹ̀lé ojú o kò sì dá o وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم